nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà gbogbo ayé Kristẹni Mùsùlùmí àti àwọn alájọbí ní ìbàdàn lẹ́kọ̀ọ́ yìí èmi ò rí fámìlì ọ̀kan tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta. Welcome to Culture Africa TV. méjì kan ló ti ń bá wa jà àdé ń tọra wa jẹ bí. èyí tó yìnbó ń pè tribalism hmm. ethnic division ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà eléyìí haúsá ni eléyìí fúlàní eléyìí ibo ni eh, tabatúndé bí náà eh, ibo àti yorùbá àtàwọn south south. ìkejì ni religion hmm. ẹ̀sìn ẹ̀sìn ìlú olúkálukú ló yẹ kó nǹkan tó bá wù ẹ́ láti ṣe ìfẹ́ gbé tó gbàgbọ́ inú ẹ̀ ló wà nǹkan tí ẹ̀sìn máa ń kọ̀yàn ni pé ṣọ́ra o má ṣe kà ọmọlàkejì ẹ o nǹkan tí wò ó bá nígbà má ṣe fọmọ ẹlòmíràn kan sọ nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà gbogbo ayé Kristẹni Mùsùlùmí àti àwọn alájọbí gbégbàgbà lẹ́kọ̀ọ́ yìí èmi ò rí fámìlì ọ̀kan tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta tó kí la wá ń dún wá ń lò yẹn torí nǹkan tó fẹ́ jẹ kì í sì máa wo ẹlòmíì ọgbọ́n náà ṣe dáwọ́ náà ló dáwọ́ wọ́n á máa fi irú ẹ̀tọ́ bẹ́ẹ̀ àwọn nǹkan burúkú méjì tó ń dàwárú nìyẹn o nílé tẹwa ẹ̀gbọ́n mi tèmi tẹ̀lé obìnrin mùsùlùmí ló fẹ́ alájà lẹ̀gbọ́n mi ṣé máa wá gbé jù sábẹ́ mọ́tò pé ìfẹ́ mi ẹ̀gbọ́n mi ni mo dẹ̀ tó wá lábúrò kan òun náà tó fẹ́ mọ́ mùsùlùmí mùsùlùmí tó fẹ́ ó ti di pásítọ̀ lẹ́nu tó kí ni làlà kókó fẹ̀fẹ̀ kí là ń lé kí là wá la fi ń tọra wa jẹ àwọn nǹkan burúkú méjì yẹn ló ń dàlú ìlú ní ọ̀dọ̀ wa torí olúwẹ̀ a ti lọ a ti bọ̀ a ti lọ a ti bọ̀ hmm. ẹ̀sìn tó ń ṣe kò gbà pé olódùmarè wà àwọn yébàrè bàbàbà wọ́n gbà pé olódùmarè wà pé ẹ̀dá kan wà tó ju gbogbo ẹ̀dá lọ báwọn ṣe ń sìn ni pé àwọn ò lè lọ dá káwọn bá sọ̀rọ̀ pé káwọn ní nǹkan kan tó máa jẹ́ ló máa jẹ́ ló máa wà láàrin pé olódùmarè tó tóbi àwọn ò tó bẹ́ẹ̀ káwọn kọ́kọ́ ní nǹkan kan táwọn máa máa sin tó máa fi dán sọ̀rọ̀ wọn. inú ọkàn olúkàlùkù ló wà ó dẹ̀ wá kò dẹ̀ sẹ́ni bí níjọ́ tó máa wá sínú ayé tó sọ pé àwọn olódùmarè China ní fẹ́ lọ àbí Nàìjíríà ní kọ́ bí mi sí kì í jẹ́ haúsá àbí kì í jẹ́ yorùbá àbí kì í jẹ́ ìgbò ta ló ń lọ wàá kàn jáde di yẹ ẹni pa o so kí ni la ta ló wáyé tí ò lọ rí ká ṣe eré torí ọjọ́ àti sùn ká hùwà tó tọ́ àti tó yẹ kó lè rí adìyẹ ìrànà síwájú tó ẹ bá lọ Olódùmarè agbára tó ní wà má rí ìdílé o hmm. ìjọ tó bá ti ní ìjọ tó ń bọ̀ ṣe sọ pé ìjọ báyìí ló fẹ́ wá àbádùgbò báyìí ló fi kọ́ bí ẹ̀sìn ìjọ tó bá dẹ̀ láàyè tó tó lọ kó lọ náà nìyẹn gbogbo làwọn àkókò fẹ̀fẹ̀ kó lélẹ̀ kó nígbà kó láwọn kó ìwọ nìkan ewo ló ń kó lọ sínú kòtò. ó yẹ ká fi sùúrù ká fò tọrọ ká lè fi bẹ̀rù Olódùmarè síwájú